الحمد لله أمر بالعبادة حتى الموت يقول جل الباقي واعبد ربك حتى يأتيك اليقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله بلغ وعبد إلى حين الوفاة صلى الله عليه وعلى آله وأصحابه على المتبعين لسنته إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى فالتقوى لا حد لمكانها ولا لزمانها يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا عباد الله لا فترة للمسلمين في العبادة ولكن من العبادة إلى العبادة حتى يأتي الموت أصبح الله سبحانه ọlọ́run tó pa wá láṣẹ pé ká máa fi jọ́sìn fóun títí dọjọ́ kú ọlọ́run ọba sọ fún anẹ́bí sallallahu alayhi wa sallam nígbà tọ́lọ́run ti ti dojú ọ̀rọ̀ yìí pa anẹ́bí ó ti dojú kọ gbogbo àwọn àlè ọ̀gbìn rẹ̀ wípé wá àbídì rọ́bìtàk máa sin ẹlẹ́dàá rẹ̀ hatta ya'tiyaka al títí tí ikú omi wá dé bá ọ oúnjẹ ni pé kọsẹ́ni tọ́lẹ́tọ́ níjọ́ tó ọ̀kẹ́ sódà ọlọ́wọ́ bá yìí kò sọ̀rọ̀ fúnfún òun ní gbogbo àwọn ẹni àkọ́kọ́ ń sìn àti gbogbo àwọn ẹni gbẹ̀yìn àti pé Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá tó dọ́ ni òjíṣẹ́ rẹ ni tó yẹ fàtẹ́bì sallallahu alayhi wa sallam iṣẹ́ tọ́lọ́wọ́ rẹ ọjẹ́ ó sì sin ọlọ́wọ́ bá títí tó fi kó láyé ni ìkẹ́ ọlọ́wọ́ lọ́lọ́ àwọn tí wọ́n tẹ̀lé lánàá níbí yìí àtàwọn tí wọ́n máa wà lórí ìlànà yìí títí dájọ́ gbé dal kìyàmù ẹ̀yin ọlọ́sìn ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba sùhánà kálọ̀ mọ̀ yí pé ìbẹ̀rù ọlọ́run ọba nìyí kò sí ààlà fún ààyè rẹ̀ níbi ipá sọ pé bíbá yìí la gbọ́dọ̀ fáyà tá a bá ti dá ìyá níbẹ̀rù ọlọ́run ọba mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba dá pàṣẹ rẹ̀ yìí kò sí ààlà fún àkókò rẹ̀ èyí wá sọ pé àkókò kan la gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ìgbà kan ní páyọ̀ ọlọ́run ọba mọ́ ká má gbàgbé wípé ànábì sallallahu alaihi wasallam sọ fún àfọwọ́ àwọn àdúgbò ní jabal ìpè ittaqillaha haythu ma kunt máa páyọ̀ ọlọ́run ọba láàyè yòówù tó lè wà ọbẹ̀ yìí pé ní gbogbo ìgbà náà kó o máa páyọ̀ ọlọ́run ọba ọ̀sálà òun náà ní kéèyàn ṣe ìtẹ̀lé ọba adẹ́dà ìbẹ̀rù ọlọ́run ọba sùhánà òun náà ní pé ojú ọba adẹ́dà bá kọ̀ ká jìnà sí ọlọ́run ọba pa wá láti pé onígbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ọba o nípa apá àti páyà rẹ̀ ẹ kò gbọ́dọ̀ kó láyé àyàfi ká ẹ juwọ́jú sẹ́lẹ̀ ìyá ìbádọ́là ẹ̀yẹ ọlọ́run ọba àní kò sí àkókò kan bí kò sí òdodo tòótọ́ yọọ máa sínú ìjọsìn kó sínú ìjọsìn ni títí tí kò fi dé nítorí pé nítorí ìjọsìn ni ọba adẹ́dá fi dá wa ọlọ́run ọba sọ ní sábà zaria àyà ọgọ́ta ó dín kan wọ́n mọ kẹlẹ́kítọ́ lè jẹ́ náwàlì ẹ̀ǹsà ẹ̀là lè àbùdóòlì ọlọ́run ní mi ìdálójọ náà ti yẹn lásán àfi nítorí kí wọ́n lè máa sìn mí. ayuhal muslimun ẹ̀rí ayé dáwà yìí lèlè amal òun láàmà fi ṣiṣẹ́ ṣùgbọ́n àkẹ́rọ̀tù ẹ̀rọ alẹ́ kẹ́yàmọ́ nìyí lẹ́lìjẹ́sà ẹ̀sán ní bẹ́ẹ̀ yẹn kò sísẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ ọba àwẹ̀ rọmọdún ti lọ èyí tó jẹ́ ọ̀rẹ́ yẹn á sì nú àwẹ̀ bọ́ sínú àwẹ̀ ni tí ọba sáwẹ̀ ọ̀rẹ́ yẹn mọ́ báyìí á sì bọ́ sínú síyámi sàtọ̀wù ẹ̀ òun náà ni àwẹ̀ èyí tó ṣe é pé á ṣe fòrèsì rẹ̀ láti fi wá ládá ọba nínú hadith abi ayyuba al-ansari radiyallahu ta'ala an wọn lọ́rọ̀ yìí wá lọ́sọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ẹni yóò tọ́ bá gbààwẹ̀ ramadan thumma atba'ahu sitta min shawal ó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù shawal wọn kàn kana qasiyamid dahr ọ̀dà bí ẹni kọ́ gbààwẹ̀ ọjọ́ láyéláyé ni nítorí ló fi yẹ pé ọgọ́rọ̀ náà àwọn olùmọ̀ wọ́n fẹ́ ká gbààwẹ̀ mẹ́fà ní oṣù shawal yìí ṣùgbọ́n bò láti gba àwẹ̀ yìí òun náà ní parí nínú wọn lọ́pọ̀lọpọ̀ wọn pé a kò kọ kéèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ yìí látijọ́ kejì ọdún àtìlẹ́rìí tó lè tọ́ka fihàn òun náà ní hadith Imran bin Husayn radiyallahu ta'ala an wọn lọ́wọ́ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa anábì sallallahu alaihi wasallam sọ fún arákùnrin kan pé tó o bá ti fi hàn yí pé ìyẹn lè bẹ̀rẹ̀ àwẹ̀ yìí látijọ́ kejì ọdún jákà gẹ́gẹ́ bá tún wọlé sí ọdún léyàntìẹ ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ tá a bá pẹrẹ a ti ń sọdún lọ ni ṣùgbọ́n ọdún jákàntìẹ tá a bá ti lè súlẹ ọjọ́ yẹn ọdún ti parí náà nìyẹn ẹẹrí lásán fún ẹgbẹ́ ogun tẹgbẹrù dáṣe nígbà tá a fi bẹ̀rẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n rọsùn tá a bá ti lè kírun ẹyìndì ẹyìndì alifẹtìrì tán ìrún ọdún jákàtàn kò sí tẹgbẹrù kankan mọ́ yá ìbádọ́lá kọ̀ wá sí láàrin ka àwọn yẹn ní sísẹ̀ntẹ̀lé yẹn fẹ́fẹ́ fà kátó tẹ̀léra wọn àbí ká gbà ní kọ̀ọ̀kan wọ́n ti sínú oṣù yẹn ipò kan náà ni gbogbo ẹ ya ẹ wá rí àwọn Ramadan tá a sọ pé tá a fẹ́ gbà yìí tá a fi mẹ́fà tẹ̀lé nù Shawwal àní yóò ṣe déédéé pé yẹn gbá àwẹ̀ fún gbogbo ayé kí ló fà nítorí pé dáadáa ni ọba adẹ́dà àṣírí kasi ma gbàgbé fi hadithi kan wá tó sàlàyé bóun ni ó ṣe jẹ́ bẹ́ẹ̀ òun ni hadithi sauban ọ̀fẹ́ náà ọmọ ọ̀dọ̀ alayhi wa sallam wọn lọ́rọ̀ ìwà lọ́sọ̀tà níbi sallallahu alayhi wa sallam pé ìyàmú rọmọdọ́n ẹ̀rí àwẹ̀ rọmọdọ́n yẹn bí aṣara ti aṣòrì ó ṣe oṣù ní oṣù òun ni rọmọdọ́n osu bá ti wá gbàwé nínú wọn sọ pé á rí kóṣù nìyẹn gbàwé nínú oṣù ṣẹ̀wáàlì táwa yìí òun ṣe déédéé ṣàhùrẹ́yì ó ṣe déédéé oṣù méjì eléyìí kọ́ dáàlì kàṣù yà mùsànà àríkọ́ àwòrán ìdọ̀dún kan pé nìyẹn. ìyá ìbádọ́lá ìtumọ̀ rẹ̀ nígbẹ́ Ramadan àti ọjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ ajá pípé yẹn ti gbà yóò dídí ọdún kan nìyẹn. ọ̀wá sí yàtọ̀ láàrin kọjá sí pé oṣù Ramadan yìí jẹ́ táàtì lọ́jọ́ àbóṣì jẹ́ twenty nine. orí eléyìí láàrin náà àwọn olùmọ̀ wọ́n gbẹ́ ọ̀rọ̀ anẹ́bìsì sallallahu alaihi wasallam tọ́sọ pé ṣàhàrà ìdín àwọn oṣù méjì kan ń bẹ tó ṣe pé tá a bá ti rí oṣù méjì yẹn ọdún máa ń bẹ nínú rẹ̀ ìyẹn oṣù Ramadan àti oṣù Dhul-Hijjah ànábi sallallahu alaihi wasallam ṣe oṣù méjèèjì yẹn la yanqusani wọn èé dínkù o wọn ò dí o wọn ni wọn dá àgbà lérò náà ní wípé kò bá àjẹ táàtì ní Ramadan jẹ kò bá àdẹjẹ twenty nine gẹ́gẹ́ bí eléyìí tá a kà lọ ibo ṣe jẹ twenty nine làwọn ẹ̀dá gbà a lè sọ kó di o a gbọ́dọ̀ sọ kó di o tá a bá ti fi mẹ́fà tẹ̀lé nù Shawwal ó ṣe déédéé pé yẹn gbààwẹ̀ ní gbogbo ọjọ́ ayé ni ọ̀nà yóò torí ọgbà wa ọba àjọsí pé tá a ti ní Ramadan pé ọba àdèjé twenty nine lórí jáde parí nínú àwọn olùmọ̀ Ishaq bin Rahawai rahimahullahu ta'ala wọn làwọn kọ̀ jálẹ̀ ká máa wí gbólóhùn wípé oṣù Ramadan ò pé a wí kódà bọ́ jẹ́ twenty nine nítorí ìtumọ̀ حديث إلي dáa عفواي أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن وفي كل مكان وفي كل زمان واتقوه حق تقواه ẹ̀yẹ́ ló ti ọlọ́wọ́ ọba ká gba wẹ̀ lẹ́yìn ìgbà tó rọmọdọ́ lọ́dọ́ ọlọ́wọ́ àǹfààní lọ́pọ̀ nínú pàpà jùlọ àwọn ẹ̀mẹ́fà tí a ń pè wá sílẹ̀ yìí tààtọ̀ pàtẹ́bí sọlọ́wọ́ àti lọ́sọ̀pẹ́ ni yóò tó bá gbà ọgbà mẹ́fà lẹ́yìn rọmọdọ́ọ̀nù kò ṣe déédéé kọ́gbàwẹ̀ gèrè nínú àwọn àǹfààní náà wà fẹ́ òní pé gbígbàwẹ̀ òun ni ó jẹ́ kí ládàá kéèyàn ní ládàá fún fi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ bá a ti ka nù hadith yẹn. àǹfààní ẹlẹ́ẹ̀kejì òní pé bíi mẹ́fà dáwì lẹ́yìn Ramadan ọ̀dà gẹ́gẹ́ bíi sọ̀láàtì súnà rọwà àti bẹ̀ ọ̀dà bíi kéèyàn kírun àwọn náà èyí tí máa ń bẹ ṣáájú ọ̀rẹ́ yẹn àtìlẹ́yìn ọ̀rẹ́ yẹn ẹ wọ̀ pé ń ọ̀rẹ́ yẹn àrí ọ̀rọ̀ sátẹ́bí sallallahu ń sọ ibi ẹlòmínì á kírun ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n kọ́ lẹ́ bí irun rẹ̀ ní wọn ten ni wọn nine wọn eight wọn seven ni wọn fún six wọn five wọn four áàpù òun ọgbà nínú irun rẹ̀ tó tún ṣùgbọ́n nǹkan tí wọ́n fi dí kùdìẹ̀kùdìẹ tó kù nínú irun rẹ̀ yẹn táwùjẹ̀kùn ti dé báyẹn òun náà ni àwọn nẹ́fílà tó bá ń yẹn. wọ́n lè wá rí ká gbà wẹ̀ lẹ́yìn rọmọdán èyí tá a ṣe ní mẹ́fà yìí òun náà jẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí irun nẹ́fílà èyí tá a máa ń kí sáájú ọ̀ràn yẹn àti lẹ́yìn ọ̀ràn yẹn. pé pé padà wá sí àwọn èyí tó bá jẹ́ àbùjẹ̀kùn àti àdínkù èyí tó kù nínú àwẹ̀ ọ̀ràn yẹn wáyé tó ti bá àgbà ìyá ìbádọ́lá nínú àwọn àǹfààní tọ́wọ́ àǹbí ká gba awẹ yìí òun náà ní gbẹ́gbẹ́ ń jẹ́ àmì kan pàtó àìlẹ́ kọ́mílì sọ́mi rọmọdọ́n igi ọlọ́run ti tẹ́wọ́ gba awẹ rọmọdọ́n yẹn nítorí pé nínú àwọn olùmọ̀ọ́jọ́ yìí wáyé pé sàwáàbù alḥasanẹ́tì alḥasanẹ́tù ba'daha ẹsẹ̀ dáadáa igi àkóso dáadáa mọ́ rẹ́sẹ̀ rẹ̀ òun ní kéèyàn ní sàdáàtì lẹ́yìn yẹn gbogbo ẹni yóò tọ́wá ẹgbẹ́ ń gbòòrò sínú ó tún ti padà sínú pálapàla rẹ̀ tọ́wá ìwìlẹ̀ darẹ̀ láàmú gbogbo wàhálà tó sínú rọmọdán ti dègbè. gbogbo ẹni yóò tọ́ba jásí pé gbogbo dáadáa tó ṣe ló tún kọ̀ sínú rẹ̀ lẹ́yìn rọmọdán bí irú àwẹ̀ ká ń wí. ajásí bọ́lá ọba tẹ ọgbà rọmọdán lọ́wọ́ ènìyàn. ya ibadallah nínú àǹfààní èyí tó wà níbi ká gbàwẹ̀ mẹ́fà dáwì lẹ́yìn rọmọdán òun ni pé yóò máa jẹ́ ṣókùnrin lé ní ìmọ̀sílùkù fúlọ́ọ̀dì

tó dẹ̀ ní àgbéyé ilé ẹ̀sìn dáadáa rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà gbogbo ẹ̀sẹ̀ tó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọlọ́run máa máa forí jì ẹ wá rí ìwà gbarú àwọn èèyàn máa jẹ́ ìṣe ọpẹ́ lórí ìdẹ̀ra àforíjì ọlọ́run ọba béèyàn ti rí níbi àwẹ̀ Ramadan èyí tó ṣe bá àgbà lọ. wọ́n ní káwọn ẹ̀ sí rẹ́ sí ipá nẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n ní a máa ṣe nẹ́fílà lóru. àwa dúró títí lẹ́ni tí wọ́n máa ṣe nẹ́fílà tí wọ́n máa

àtàfi ń sọpẹ́ fún dẹ̀ra àforíjì èyí tó ti pa rígbà lọ́dọ̀ ọba adẹ́dàdì àǹfààní ẹlẹ́ẹ̀karùn òun náà ní bí gbogbo sẹ́ gbogbo tá a ti ń nu Ramadan àwọn sẹ́yìn fún apàdà máa mẹ́nu bá fún wa nínú ẹlẹ́ni irun tá a kíyàn àwọn irun tarawih irun lẹ́lẹ́tò kọ́dìrì ọ̀rẹ́ dáadáa sádàkà dáadé bákẹ́lẹ́ àwẹ̀ dáadáa ìdámọ̀lẹ́bí pọ̀ dáadé gbogbo nǹkan tá a ṣe yẹn ó ń jóyè wáyé pé láti nǹkan tó ń fi kìnnà yín rọmọdán kí nǹkan yóò dópin pẹ̀lú pé rọmọdán ti lọ lópin ìgbà téèyàn bá sì wà láyé iṣẹ́ eré tó ń tẹ̀síwájú ni wọ́n ní wọ́n fi àyíṣà léèrè radiyallahu ta'ala anha wípé ìjà Nabi sallallahu alaihi wasallam ṣé máa ń sa àkókò ìyàwó àìsàn nílà ọkọ òun ọ̀rọ̀ rẹ̀ òní bẹ́ẹ̀ o káàna amọ̀lúhu dáìmá ẹ̀rí sí àtẹ́bí sọlọ́lọ́ àtàlágbére ni o tọ́ba ti bẹ̀rẹ̀ báyìí kì í sọ́ọ̀kù sẹ́ dáadáa o ní bá ń ba lọ ni o <clears throat> káwa náà ká kọ́ọ̀tù àtẹ́bí sọlọ́lọ́ àlè àlè òsínlẹ̀ kódà àrí àkọọ́lẹ̀ kan tó fi díẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ yàwó àyíṣà rọ́jà lọ́sẹ̀lẹ̀ àyíṣà ìpèsè ẹ̀rí ọkọ̀ òun òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àlè òsínlẹ̀ kì í sàlẹ̀ sínú rọmọdọ́nù àtìgbà tí òṣèré ọmọdún ta rákà mọ́kànlá òun náà ní máa fi ń ṣe wítìrì rẹ̀ lóru ìyá ìmádọ́lá bó ti ṣe ọlọ́run ṣe rí nìyẹn tó fi jáde láyé kódà wọn ní ọdún náà nẹ́bí sọ́lọ́lá sáláńtì òṣèré ìtìká ó sì dínú oṣù ṣàwáàl ọlọ́ọ̀sán gbèsè ìtìká yẹn ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ ṣàwáàl ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́wọ́ bá ajọ lọ alḥasan albasri rahimahullah wọn ní sẹ́rí ọba adẹ́dà lam yaj'al li'amali al-mu'mini ajalan duna al-mawt òfin àkókò lẹ̀ fún sẹ́yìn mọ̀mí ní ju kú lọ ikú òun lọ pín ìrìn àjò sẹ́yìn bá ti kú iṣẹ́ ti tó pin nìyẹn wọ́n lé ìgbà yà máa wá ka ọ̀rọ̀ náà bá dábì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi wà àbújọ rọ́pùtàkì máa ní ẹlẹ́dàá rẹ̀ hàtà ìyá àti ìyá kàlíyà fìyè títí sí àmọ̀dájú tí ì ṣe ikú tí ó fi wá dé bá ọ ya ibadallah sílù tọ́hán gbogbo àwọn dáadáa tá n ṣe tẹ́lẹ̀ dáfẹ́jà máa sí lọ bí irú àwẹ̀ nẹ́fílà ẹ̀já máa gbà á lẹ́yìn mẹ́fà yá àwọn àwẹ̀ míì tún wà ó bí ọjọ́ alámísì àti ọjọ́ ìfúnẹ́ẹ̀d àti àwẹ̀ yọmọ àròfà àti mẹ́ta mẹ́ta tún gbogbo oṣù gbogbo àwọn àwẹ̀ wọ̀nyí ẹ̀já máa gbà àti yọmọ àṣùrọ̀ bákan náà gbogbo àwọn sẹ́ẹ̀tẹ̀lẹ́wọ̀ ẹ̀jẹ̀ ká bírò tahajjud kama sinmi rẹ bírò tìláwà ìmá tó alukur'ani pàǹtí máa jẹ́ kan lára àwọn ẹni tá nẹ́bí sallallahu alaihi wasallam ti lọ fẹjọ́ wọn sọ ọba dẹ́dà ìpè qala rasulu ya rabbi ìwọ lọ́wọ́ ọba dẹ́dà òjíṣẹ́ sọ bẹ́ẹ̀ ẹlẹ́dàá mi ò inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura àwọn ọjọ́ mi wọ́n máa ń yin al gbogbo àwọn fẹ́ẹ̀ tẹ̀lé ẹjẹ́ ká tó máa bá lọ bí bí ìmọ̀ àti sọ́dáka bí ìmọ̀ àtọrọ àforíjì bí ìmọ̀ àtàdúrà lọ́pọ̀lọpọ̀. gbogbo àwọn sẹ́ẹ̀tẹ̀lé ẹ jẹ́ ká máa kàn sí lọ nípa rẹ̀ torí sẹ́ yóò gbọdọ̀ dókun pẹ̀lú rọmọdán sí lọ bí ìkó oríkè ara wa dúró kúrò nínú alimuharramat ẹni odidi ọsùn kẹlẹ lómi òfin wò kú o ọgbọgbọ kúgbọ ìwọ gbà táwọn ẹtí dé lálẹ́ àfọwọ́ ọtún gbé padà ya ibadallah ẹ dákun ẹ jẹ́ ká sinmi nípa pálapàla tá a ti padà síbẹ̀ mọ́ bí irú ọtí mímu wọn làwọn yẹn ń lọ gba bí wọn ti ń ṣe kárùwà ńgbà ọkọ ládàá sọ ǹjẹ́ kí ló dé àwọn ọ̀rẹ́ kọ́sọ́mà fún dídí oṣù kan àwọn sẹ́yìn retí wọn ni gbogbo orúfẹ́ àwọn ẹni tí wọ́n bá lọ ọrọ́jà àbẹ̀yẹ gbogbo tí wọ́n ti pátá ó ti dìgbé nìyẹn torí kò sí nkẹ́kẹ́ tó ṣẹlẹ̀ ju pé aburú lọ padà wáyé lẹ́yìn dáadáa tí wọ́n ṣe èèyàn tó yà ní sọlọ ẹsẹ lánàá sọ fún màá gúnjọ yẹn ni wípé ìtẹ̀lé wà á fi mi ìṣe yí àtàlẹ́ hasana ìdáadáa tẹ̀lá ìdáni fẹ́mu tó hà òun ní dáadáa yóò ṣe fà ìdá rẹ̀ ṣùgbọ́n nìyí nìyí ó ṣe dáadáa ọwọ́ amú àìdá ó ṣe kí ni ó fi tẹ̀lé á lè máa sọ fún alíjọ ọdún nínú ọ̀rọ̀ tí àfa àkọ́tà dà sọ ìpèsè rí aṣọ́rú yẹn ń sakul xayirọ̀ yóò pariri rẹ ni bí ti wù kọ́mọ ẹ̀ ní gúrẹ̀ mọ́ rárá sọ nípa bẹ́ẹ̀ bí àìsàn ahùn. bí ìjákó mọ̀lẹ́bí gbogbo eléyìí ẹ̀dá kan máa jẹ apàdà síbẹ̀ mọ̀ bí ì máa jẹ wọ̀ nígbà tẹ́ kó ti sọ́ọ̀bù gbogbo àwọn nǹkan yìí ẹ̀ sáà fún kan ọ̀dájú wípé bá ń bá a lọ bẹ́ẹ̀ ẹ̀ ní ikú ẹ̀ máa wà dáadáa náà àbí ọlọ́wọ́ bá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 كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى